السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى باب الآنية عن حذيفة بن اليمان رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا تربوا في آنية الذهب والفضة ولا تأكلوا في صحافهما فإنها لهم في الدنيا ولكم في الآخرة متفق عليه الإمام ابن حجر رحمه الله تعالى نعم لا تسأل أي فواتا نقا تجمومي أتنفر أقوى أمي نفبرة سنسأل أي فوانيسي nípa ntọ́jẹ̀mọ́ abọ́ nítorí pé ìgbàtà bá fẹ́ ṣe ìmọ́ra ìmọ́ra yẹn lè jẹ́ àlùwàlá ó sì lè jẹ́ ìwẹ̀ láti mọ̀ yìí pé omi tá a lò fún ìmọ́ra yẹn ibìkan láti àdá sí ṣé gbogbo omi ṣé gbogbo omi tá a bá domi sí náà lọ́ọ́ bá àbí a tún nídìí láti mọ irú àwọn àyèwò la lè máa da omi àlùwàlá wa omi ìwẹ̀ wa sí. eléyìí bí báàbù àníyá ní ọ̀dọ̀ àwọn fòkàhà níbi tí a ti sàlàyé nípa àwọn abọ́ àgé igbá bọ́kẹ́tì báàfù máa da omi ìwẹ̀ àbomi àlùwàlá wa sí. Si hadithi yìí wá láti ọ̀dọ̀ Hudhaifa ibn al-Yaman ọlọ́run bá kóyọ́nù sí òun àti bàbá rẹ̀ ó ní òjíṣẹ́ ọlọ́run ọba yàtọ̀ lọ́lọ́run ọba kó máa bá sọ ike ẹ ò gbọ́dọ̀ máa mú mi fi àníyàtẹ̀ dhahabi wal nínú àwọn abọ́ wúrà àti fàdákà ẹ ò gbọ́dọ̀ máa mú mi nínú àwọn abọ́ wúrà wáwò ń bẹ̀ yẹn sàbátùmọ̀ rẹ̀ pẹ̀lú ìtumọ̀ ọ́wọ́ yóò mú púpọ̀ jù. Ìkọ́ mọ̀ bàá máa jọ létí ẹni tí máa ń gbọ́ gbígbá tí abúlé àgbọ̀dọ̀ fi mú mi ní èyí tí máa fi wúrà àti fàdákà sí. Sòtá bá túmọ̀ wáwò bí màánà áwò yóò dájú. Wípé ẹ gbọ́dọ̀ máa mú mi nínú abọ́ tí ó jẹ́ ti wúrà tàbí ti fàdákà ìtumọ̀ yẹn mú ju ẹ sọ yìí pé ẹ gbọ́dọ̀ máa fi abọ́ wúrà ti fàdákà yìí torí ó lè jọ létí ẹni tí ń gbọ́ yìí pé abọ́ tí èèyàn gbọ́dọ̀ fi mú mi gbọ́dọ̀ jẹ́ pé wúrà àti fàdákà fi ṣe gold and silver wàrà àṣẹ ọkọ̀ káyà dúró ni ẹ gbọ́dọ̀ máa fi abọ́ gold ni wọ́n fi ṣe mu mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó bá ṣe pé sílà ni wọ́n fi ṣe irú eléyìí sì wá púpọ̀ nù sẹ̀ríà pé wá o ọmọ wa bì màánà ọ̀wọ́ wala ta'kulu fi sihafihima ẹ ò sì gbọ́dọ̀ máa jẹun pẹ̀lú àwọn àdému wọn ẹ ò gbọ́dọ̀ máa dáńjẹ yín sínú àwọn àdému tí wọ́n fi wúrà tàbí fàdákà sí. fẹ iná hàlẹ́hùn fi dòníà àwọn abọ́ tí wọ́n fi wúrà tàbí fàdákà ṣe táwọn kẹfẹ́rì nì táwọn ọ̀ṣùbọ́ ní láyé ń bì wàlẹ̀kùn àkírọ́ ìyẹn sì ní tọ́ba di lọ́la kìyàmà Bukhari àti Muslim ló gbà wá. ṣùgbọ́n ìsọ̀bùnú lèmẹ́n ọlọ́run bá kó yánu sí i àtúwọn àti bàbá rẹ̀ sàábé àwọn méjèèjì sàábé ńlá wọ́n kópa nínú ogun Uhud ṣùgbọ́n ìfàṣẹ sírí yẹn wọn là máa ń pè ní sọ́ọ́hìbù sírì rasulillahi sallallahu alayhi wa sallam ẹni tí anabi sallallahu alayhi wa sallam wọn máa ń fọ̀rọ̀ pamọ́ sí lọ́wọ́ bíi sẹ́kẹ̀tìrì. kí ni pé àwọn kankan wà tó ṣe ká anabi sọ fún un. wọ́n sì ní kò gbọ́dọ̀ sọ fẹ́ lò gẹ́gẹ́ bíi ta ni munafiki ọlọ́mọṣẹ́ wa munafiki wọ́n ti sọ orúkọ àwọn munafiki fún wọn wọn ti gbogbo èèyàn mọ̀ lẹ́yìn ló fà á ìní Umar Khattab radiyallahu anhu ṣe ń bi léèrè dákun sọ fún mi ṣé ń sí nínú ẹni tí ànábì dárúkọ wọn pé munafiki subhanallah sì sọ fún kó o si nínú wọn òfin ìfàwà búra pé láti òní lọ ẹnìkan tún ní ibi mi kì í sọ fún wọn. àìsọ fún wọn ó pé sísọ fún wọn lọ kó jẹ́ kí èkú. àmọ́ àti máa ti fi yẹ pé mùnáfìkì olùwà bẹ̀rẹ̀ sí hùwà mùnáfìkì. wípé ọlọ́run kúkú ṣe lójú ayé ànábì ló ti jẹ́ mùnáfìkì kò burúkú ti mùnáfìkì lẹ́yìn ikú nítorí ẹni Hudhayfa ni ohun òtún ní sọfẹ́ nìkan mọ́ lẹ́yìn Umar radiyallahu anhu. Hudhayfa báàní olùmọ̀ọ́nì lè tó ṣe pé àwọn kan náà sábẹ́ wọ́n gbàdísì látọ̀dọ̀ rẹ̀ wọn náà ti gbàdísì látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi àti látọ̀dọ̀ apá kan nínú àwọn sábẹ́. Hudhayfa sọ lẹ́yìn ìgbà tó pa. عثمان رضي الله عنه ثلاث سنين المدائن لين تبقى عثمان رضي الله عنه قالوا ججج انا جيش الله ركعت الله ركما بسوف لا تشربوا هذا نهي والنهي المطلق الذي لم يصرفه صارف يقتضي التحريم ọ gbọ́dọ̀ ṣe. nígbà tí nǹkan kan bá ti sẹ́rí rẹ̀ kúò nídìí jíjẹ́ ìwọ̀ ìwọ̀ ni ọmọ túmọ̀ sí. pé ọ ṣe báyìí nítorí pa aláàánú rẹ̀ àánú rẹ̀ ta ní ló ti sọ fún wọn kò pọ̀ máa ti sàánù rẹ̀ ta ni ó túmọ̀ sí pé tí ọba ti ń kọ́ ọmọ kúrò ni tàbí èyí wà ilé ni wọ́n sọ pé sọ̀rì àti náà wá tí nǹkan kan ò tí ò dín agbára kù ìtumọ̀ máa sọ̀rì nǹkan kan ò dín agbára kù túmọ̀ haram tàbá sì ti mú ìdájọ́ haram lára àti tó bá fi lè ṣe tí wọ́n pè lé wọ̀nyún ajẹ́ pé wọ̀nyún ní ta. ẹ gbọ́dọ̀ fi igbá tí wọ́n fi wúrà fàdákà ṣe mú mi cup abọ́ kan yòówù ó lè jẹ́ tó jẹ́ pé gold àbí silver ni wọ́n fi ṣe gbọ́dọ̀ fi mú mi máa bí ẹlẹ́rìí pé kí ni dájọ́ kó fi kọ́pù gold tàbí silver mú mi ń kọ́ kí ni náà sọ haram kílẹ̀ rí rẹ láti ṣọ́ọ̀bù ẹnìkan á sọ fún ẹ pé mọ̀jọ́rọ̀dù náà yìí lélẹ́yìí wọ́n kàn kọ́ fún wa ni. yìí kí wọ́n sọ pé haramun anta ṣọ́ọ̀bù fi aniyati dhahabi wal fidda. àwọn aṣọ pé àà ṣe bí àyẹn ó ń bá àwọn ètò onílàákà ìsọ̀rọ̀ ni àbí òye wa sòǹgbà ẹṣirọ̀bù eléyẹn ṣéèrọ̀ tó ń sọ̀rí àtúnfin náà ó gbẹ́ lọ́nà tí wọ́n máa gbà kọ̀ọ̀kan fún yàn. ìgbà tó kọ́ fún wa tó sì wá kọ́ńtẹ́lẹ́ ní kí wọ́n fún kẹ́kọ̀ọ́ sì dín agbára rẹ̀ kù á sọ pé yẹ ẹni tó bá sọ pé kò túmọ̀ sí haram kó mẹ́rin tó dín agbára rẹ̀ wá. ọ̀dà wa yaqtadil fasad ó sì túmọ̀ sí pé ìta fi abọ́ yẹn ṣe mímu tá a bá fi abọ́ yẹn mu mi a jẹ́ yí pé omi tá a mu sínú omi kò mi ni. ìtumọ̀ ẹ̀kọ́ tọ́wé alifasad omi kò mi ni. lágbájá sì mú mú kó mú ààbò lẹ́sẹ̀ afẹ́sọ yẹn mú kí ẹ wá sọ kó mú mú kó wàláhì ó mú mú kó mú lé nítorí pé wọ́n ní haram ká fi abọ́ gbòòrò àbí ti sílẹ̀ ká fi mu mi eléyìí tó ń tọ́ka sí pé omi tá a bá wá fi mú ń tọ́ yóò jẹ́ pé máa ń fẹ́ẹ̀sì dùn láti omi kó omi omi burúkú ló mu nítorí pé o ṣàyà kókó nà kí o ṣe tí wọ́n lè wọ́n lé wọ́n sọ fún ọ pọ̀ gbọ́dọ̀ sí nǹkan màá ṣe é ṣé màá ṣe ló kó báwọn ẹni tó ti síwájú nínú àwọn tó parun tó ń torí délé ẹ̀ gbọ́dọ̀ fi mú mi tán. fi àníyàtì zahabi wal fidda àníyà jam'u ni jam'u iná wal iná ò ma'ruf ìgbà abọ́ kọ́pù anything ká máa ń ta nǹkan sí iná nítorí pé àwọn ẹlòmíì ọ̀hìrì yóò ní wọn àwọn akadúró ń tẹ wọn lọ wo dictionary kí ni wọn ń pè ní iná àgàdì lárúbáwá tó yé wa. ẹ̀hẹ́n yọ wá gòkè irú kọ́ọ̀pù báyìí ni wọ́n ń pè ní iná ajẹ́ pé korúkọ bá bọ́ mu mi nu tí wọ́n bá fi góòlù ṣe. no èsì zọ̀hìrì àwọn sọ bẹ́ẹ̀ yẹn o áníyà wọn sọ bẹ́ẹ̀ ìdìlá lẹ́tì àlẹ́lùwẹ̀ á gbogbo tí ma bà kánú. bàbá àjẹ pábọ́ lẹ́ ń pè bàbá àjẹ kọ́ọ̀pù lẹ́ pè bàbá àjẹ tìlà lẹ́ pè bàbá àti jẹ́ tìrè lẹ́ pè ìwọlọ́mà. almuhim ní tí máa dà nǹkan sínú ké nǹkan yẹn tí wọ́n da nǹkan sí nìyẹn wọ́n ti ń tàgé ni lọ́wọ́ gbé sẹ́nu lè jùs and tashraba fi láyé jùs. tó yẹn pé náà yẹn wọ́n lò ní láti fi tọ́ka sí ti máa gbà nǹkan nú. tó gbogbo tí wọ́n bá wá fi góòlù ṣe ẹni ṣèpù tó ó lè ní kọ́ bá àmọ́ jẹ́ pé ṣèpù iná àgbọ̀dọ̀ fi mú mi. الذهب والفضة gold and silver àwọn náà ni èyí tó wọ́n jù tó sì lóko lóòkì jù nínú àwọn òkúta nítorí pé góòlù tí yẹn bá dá ibi tó náà wà òkúta oríṣi kan ni nínú àwọn òkúta níbi tọ́lọ̀ ń kúta sí òkúta ló náà èèyàn lọ́ka kún ló fi wọ́n àbí bẹ́ẹ̀ kọ́ ni so bẹ́ẹ̀ bá sì débi sílvà náà wà ó lè fi òkúta pípọ́nlé tọ́lọ́mù àpọ́nlé sí wọn lára téèyàn kàkún lójú ọwọ́n wà ìlà tí wọ́n lọ bí táwọn òkúta míì wọ́n wà wọn ò tí ì rẹ́ni ṣe é lò wọ́n bọ̀sibọ́sí pé wọ́n na ṣùgbọ́n eléyìí báyìí ọlọ́run àpọ́nlé sí ò fi yìí sí lára lọ́fà ló kí tó máa gbọ́ gold bẹ̀ ládùúgbò yìí àdúgbò ọkọ̀ọ̀kọ̀ dàrú nísàlẹ̀ mọ́sálásí gold ni sẹ́wọ̀n pé wọ́n kọ́ pé wọ́n kọ́kọ́ lé sanction lórí gbogbo aráàgbò nobody should come out nobody should go in kí ló dé torí àwọn òkúta kan lásán àwọn lásán owó nìyẹn ọ̀hún pé tí ẹ̀yin náà bá fura kíké bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ tì mẹ́sàlásí máa fúngbà pípẹ́ à ń ṣe renovation kan ah renovation tó a ní ká má kírun mọ́ ẹ rí i pé fìtínà ọlọ́run fi fìtínà sára àwọn nǹkan yẹn lọ́fàá ló fi jẹ́ kí tẹ̀ máa ń travel tí wọ́n á jáde ẹrù àwọn èèyàn tí wọ́n wò tí wọ́n wò tí wọ́n wò tí wọ́n bá sí ẹnìkan tí wọ́n ti gbogbo ẹ tó bright tó jẹ́ gold wọ́n rí i pé customer abẹ́ni tí wọ́n wò ó rí rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ dàrú lọ́nà onímọ̀ ní ṣe Mr. Man ẹ jẹ́ wá ń bì báyìí ẹbí òye ẹ wá ń bì báyìí yẹn kì í ṣe lásán mọ́. Naam. Naam. yẹn gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni. so torí de lé ìbáyìí ọlọ́run bá pọ́n gold and silver ẹ gbẹ̀jẹ̀ ẹ sì gbọ́dọ̀ mú nínú tó bá jẹ́ pé àbí ẹ gbọ́dọ̀ mú nínú bá tó ṣe pé gold wọn fi ṣe àbí silver. wala ta'kulu fi sihafihima ẹ sì gbọ́dọ̀ jẹ nínú àwọn àdéhùn wọn àwọn olùmọ̀ nípa èdè lárúbáwá wọn ní àsúhà abọ́ni tó ṣe pé tó máa dáńjẹ́ bẹ̀ yóò yọ yàn márùn bẹ́ẹ̀ láti túmọ̀ rẹ̀ pàdé mu ṣùgbọ́n lómi lè sọ pé á àdìmú tó jinú dáadáa tọkẹnu sọ̀rọ̀ kí ni ìsìn oúnjẹ tètè yọ àwọn èèyàn bọ̀rọ̀bọ̀rọ̀ àmọ́ sọ wá pé àwọn ẹni tètè yọ ni ṣé mo yọ yàn márùn àbí òní yọ wọn yóò yọ wọn bọ̀tú bá pẹ́ àwọn èèyàn sì máa jẹun gan ni kò lè yó ìyàǹkà mi so torí rẹ̀ sọ́fà àtúmọ̀ rẹ̀ pé kí ni àdìmù ìsọ àdìmù gan wọ́n gbà lérò any shape wọ́n sábọ́ tó bá jẹ́ pé gold wọ́n fi ṣe àgbọ̀dọ̀ ṣe kí ni àgbọ̀dọ̀ fi jẹun. فإنها لهم في الدنيا ìmọ̀lélẹ́yìn òsèlè ayé àti ìmúmi tí wọ́n fi gold àbí silver ṣe àbọ̀ ọ̀jọ́ tí wọ́n fi gold àbí silver ṣe àwọn kẹfìrí ní láyé méjì. ìtumọ̀ rẹ̀ lànà bí n sọ pé àwọn ní asílẹ̀tọ̀ fún àwọn láyé asílẹ̀tọ̀ fún wọn báwò. kìí ṣe pé bayanu lil ibahati wal jawaz wal hiliyya kìí ṣe sọ nù sallallahu alaihi nítorí wọ́n sọ ni pé hikayatul hal wọ́n ròyìn ti ṣẹlẹ̀ láyé ni wípé àwọn ọ̀sẹ́bọ àwọn akèfèrí wọn ni máa lò ń lé ayé èsì kan ànábì ń sọ pé àwọn ni atilẹ̀tọ̀ fún sí lẹ́tọ̀ fún báwo. walakum fil akhirah yóò sì tọ́ sẹ́yìn láti lò tó bá di lọ́la àkúyàmù àmì ìgbọ́dọ̀ ló láyé mi. àti ìsìn ń tọ́ka sí pé ìwọ ló jẹ́ ká jẹ àbí ká mu nínú abọ́ ètò ṣe pé gold tàbí silver ni wọ́n fi ṣe àgbọ̀dọ̀ mu nínú cup tí wọ́n fi gold àbí silver ṣe àti gbọ́dọ̀ jẹun nínú abọ́ tó ṣe pé gold tàbí silver ni wọ́n fi ṣe kò bá jẹ́ pé gold lásán ni wọ́n fi ṣàbọ̀ yìí kò bá sì jẹ́ gold àti silver ni wọ́n fi ṣe àbọ̀ kan ẹ̀rọ tó wá pé gold lásán ò gbọ́dọ̀ lò tó bá sì jẹ́ silver lásán gbọ́dọ̀ lò jẹ́ tó bá yẹ pé silver and gold ni wọ́n fi ṣe ń kọ́ ó tún gbọ́dọ̀ lò a gbọ́dọ̀ lò. الإمام النووي رحمه الله تعالى واني إن عقد الإجماع على تحريم الأكل والشرب فيهما ẹnu gbogbo àwọn olùmọ́kò láìsí ìyàpọ̀ ẹnu lórí pé kọ̀tọ́ haram ni ká jẹun nínú abọ́ tó ṣe pé gold tàbí silver ni wọ́n fi dé tàbí ká mu pẹ̀lú cup tó ṣe pé gold tàbí silver ni wọ́n fi ṣe. alhamdulilah kò sí mọ́ṣúlá wàhálà yìí ẹni rí mùsùlùmí kan ọmọ sí àyàfi kọ́ máa gbé pamọ́ sí yín tẹ́ bọ̀ bẹ̀. tí ọba ti gbé pamọ́ ẹni pé ọmọ sí ìraga nínú kọ́ máa lò ń kọ̀rọ̀ ẹni bá ti fẹ́ wọlé ẹ̀kú nínú pamọ́. ó sì jẹ́ kó ṣe lójú yín wọ́n á jẹ́ pé ńgbà tí ẹ wọlé ó tún á ta kíni sí kọ́ọ̀pù yẹn. ẹ̀yin náà sì ti mà pé ẹni tí wọ́n ti ń lò àmì kíni àmì ìgbéraga àwọn ọlọ́lá àwọn onípò tó ní gbéraga tí ò tí ì máa lò ó ṣí wọn ni. ètò agbára wọn ẹ mọ̀ ẹ́ iye góòlù tí ó ṣe kọ́ọ̀pù ọ̀pọ̀ àbí ọ̀pọ̀ ìgbà míì ó tó kọ́lé owó góòlù tí ó ṣe kọ́ọ̀pù tẹ́mọ̀ pé í máa wúwo ni bóun sì ṣe wúwo sí ni máa wọ́n sí. ìdẹ́gbàá ní kọ́ọ̀pù góòlù owó nìyẹn o wọ́n wá fi mú mi òun fi mú tíì à ẹ̀kọ́ ìgbéraga ti dojú àmì ìjọra ẹni lójú wọn ti kọjá sísọ torí délé yìí èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún lílo orú nǹkan yẹn nítorí pé kò sí àfẹnu láàrin àwọn olùmọ̀ nípa pé àgbọ́dọ̀ lò ṣùgbọ́n kí ló fà kí ló fà tá a fi lò ẹlòmíì lè sọ pé kí làwọn awádìí kí lọ́ọ́ fàájì wọ́n ní ọ̀tọ́ àwádìí nítorí pé ìṣẹ̀rí àtẹ̀lé gbogbo òfin tó lọ́n sí gbogbo òfin tó nàbí sallallahu alaihi wasallam ṣe fahiya mu'allala al-ahkam fi shari'ati al-islamiyya mu'allala sófin kan àfikọ́jẹ́ kó ní sábàbí ó nídìí làákín ká mọ̀ èyí tá a mọ̀ lọ́pọ̀ jù nítorí pé law lam takun ash-shari'atu mu'allala lama kanat munasiba. tí sẹ̀rí ọ̀bá jẹ́ pé àwọn sábàbí ló mú wá tó sì bá làákàyè mu sẹ̀rí ọ̀bá ti jẹ́ ọ̀tọ̀ láti lò láwọn àyè míì. torí ẹ̀ at-ta'lilu hikma máa máa sábàbí tó mú nǹkan wá tó mú nǹkan wá ní tọ́ka sí pé ọgbọ́n. tópin bẹ́ẹ̀ ní òfin ọlọ. ẹ rí i pé ọlọ́run sọ pé likai la ta'saw ala ma fatakum la'allakum tattaqun la'allakum turhamun min ajli dhalika gbogbo eléyìí dẹ dalilu làìlíyà ní wákàtí sábàbí sábàbí sábàbí. yuridu Allahu bikumul yusra. wala yuridu bikumul usra walakin yuridu liyutahhirakum lí lí yẹn láàmú ta'lil ń ṣàlàyé reason why ọlọ́ngbọ̀rọ̀ ṣẹ̀ríà islam ti dáa jù kò síbọ̀pọ̀lù yẹn tó sì lè yagi tó tó sì pé kò ní gbọ́rọ̀ tó bá gbọ́rọ̀ ọlọ́run bọ́lọ̀ wọn ti fi ń sọ reasons ọ̀fà tó fìfin wá parí pọ̀ ọ̀rọ̀ ni. ṣùgbọ́n ọkọ̀ nẹ́sẹ̀sì pé gbogbo àwọn sábàbí yẹn la lè náà ló fi jẹ́ pé ń gbà máa pè kí ló fà kí ló fà yẹn nítorí pé lèyàtọ̀ máa ń nà kọ́lùbù máa ń fi kọ́lùbù yìí ṣe omíire ṣẹ́k. ẹni tí nǹkan nu iyèméjì bá ń bẹ lọ́kàn rẹ̀ tọ́kàn rẹ̀ ló bá bá rẹ̀. wà á ilà yẹ́kìlì mìíràn na àyọ̀kọ́ àl. أو يكفي المؤمن أين أي قال إن النبي صلى الله عليه وسلم قال في كلامه إن هذا الشيء حرام وتتوى أنا البابور أنا سبحان واني ولكن النبي إبراهيم عليه السلام ها وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموت قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي إيه والله في هامي hàn من báwo ló ọ̀gbàgbọ́ ni wọ́n tó ṣe sínú nǹkan ta ni kò mọ píríkì fáwọn èèyàn ni wọ́n náà tó máa ń béèrè. tí wọ́n náà gbàgbọ́ ni ah, wọ́n lọ́mọ gbàgbọ́ walakin ṣùgbọ́n lèyà tó máa ń nà qalbi nítorí kọ́kàn mi ò lè bá a balẹ̀ sí. ẹ̀bí òye wa ó dáa pé èèyàn ti mọ kò sí dọ̀tí lára rẹ̀ kò sì burúkú o ti mọ kó o tún máa wẹ̀ lójoojúmọ́ fa ah, nítorí kọ́ mọ́ bá àrùn kó o ti rùn tẹ́lẹ̀ o àmọ́ tó máa tún wẹ̀ lójoojúmọ́ sí kí ló burú mẹ́ nítorí délé ló ti jẹ́ pé wọ́n máa ń bèrè kí ló fà kí ló fà kì í sì lọ wọn bí lé àní ìwọ lu ọpọlọ rẹ kó o fi máa kí ló fà nítorí pé ẹnu sẹ̀rí àyàn àlàyé gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹnu wa bẹ láàrin àwọn olùmọ̀ nípa kí ló fà gan kí làwọn bá fi ṣe ámú àti nínú abọ́ tàbí kọ́ọ̀pù gold àti silver léèwọ̀ nínú táwọn olùmọ̀ sọ wọn ni lè lọ́kọ̀ọ́yàlá ìgbéraga ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀. ẹnìkan ní máa fi kọ́ọ̀pù góòlù mú mi kọ́ wá ba bí alára àwọn kọ́mọ rọra gbé sẹ́nu nígbà tó ṣe kọ́ọ̀pù kìíní fi mú mi. ẹni tí ń fi kọ́ọ̀pù ké mú mi ẹ̀ rí i pé ìtẹ̀ríbọ̀ wà pẹ̀lú ẹ̀. àbí òye wa yàtọ̀ sí ẹni tí ń fi kọ́ọ̀pù tàǹgàrà mu ẹni tí ń fi kọ́ọ̀pù tàǹgàrà mu yóò sábà kàǹkàǹ yóò gbé sókè everybody look. àbẹ́rẹ́ bẹ́ẹ̀ ọ̀dọ̀ ẹni tí wọ́n kọ́ ọ̀pù sílvà mú mi kọ́ hmm. yóò tún kẹ̀. tí góòlù wọn kọ́ yóò dìde ní ọ̀sán akáǹkárá pé yẹ́s àwọn nìyẹn. àbí òye wa kẹ́rì gbéraga wà bẹ́ẹ̀ subhanallah. àwọn olùmọ́ni sábàbí rẹ̀ ni pé ìgbéraga ń bẹ̀ ń bẹ̀. ìsìláàmù ò sì fẹ́ kéèyàn yóò ń gbéraga nítorí pé gbéraga máa ń kọ dínà kéèyàn wà lìjẹ́nà. wọ́n máa sì fẹ́ kẹ́ wà lìjẹ́nà. bí òye wa so lọ́wọ́ bá sì ti sọ anabi sọlá àṣẹlẹ̀ ó ní ẹ̀mí mímọ́ màlíkà jibril sọ sí mi nínú ẹ̀mí mi pé ọlọ́run ọba ní kẹtẹ rí ba ẹnìkan ò gbọ́dọ̀ gbé mú sókè lórí imú ẹlòmíì gbéraga kìí ṣe nǹkan ọ̀ṣọ́ fún mùsùlùmí sọ wọn ní kòyàlá wa mẹ wàlàṣà wọn ti lóru rẹ láyé ẹ̀rí kó ń gbéraga ni wọn èèyàn bá ń rìn jìnnà èèyàn rò oríṣiríṣi nǹkan ẹlòmíì ò tún sọ pé à ah, kọ́ọ̀pù lásán kọ́ọ̀pù lásán even pipe tó wà nù lé wọn gold ni àwọn lé mi ibi tó wó wà ẹtì báyìí wọn náà ti àdìmọ ẹ ẹ ẹwọn kó tó wá pé bí tí wọn ti máa báyàn mú ẹrù láì fi sọ wọn ni abẹ máa bẹ gbogbo kí ni wọn ò lọ. Ah, so subhanallah àmì ìgbéraga ni àmì ìgbéraga ni àkọ́kọ́ nù. àwọn míì sọ pé no a lè sọ bẹ́ẹ̀ because ìfẹ́ òfin àwọn àpègbéraga ni ṣùgbọ́n àwọn àrò bẹ́ẹ̀ wọ́n ṣe nínú gbèsè ayọ̀ wá rí pé gbèrágà ló lè bírù nǹkan ṣùgbọ́n àwọn ní ìlàtòhùnmá ànàhùnmáhùnmá sábàbí tọ́pà tí wọ́n fi ṣe wọ̀ pé ká fi wọ́n jẹun pé ká fi wọ́n mumi ó ní àwọn làwọn. Ìpè góòlù ni sílùbà sí ni tó yẹ wa tó ọkùnrin náà làílẹ̀tò ìdán àìníyà àwọn ṣe góòlù ni wọ́n khalas lórí pé sílùbà ni khalas. Tó yẹ wa <laughs> ìyẹn ni pé ẹni tí fi mú mi ọba sọ pé ẹsẹ àǹfààní bẹ̀rẹ̀ náà o ẹnìkan fi mú mi ọsọ pọ̀ lẹ́yìn mi ò ní gbéraga kódà tí mo bá fẹ́ fún mi ọmọ jókòó lẹ́lẹ́ ni ẹbí ah ok tòboro bí ẹni tí sòkòtò rẹ̀ ń wọ́ lẹ́ni tó ní no mi ti gbéraga mi ò fi ti gbéraga á sọ pé ok sábàbí rẹ̀ ti ṣe ọwọ́ pàdé ti ti wá sábàbí rẹ̀ ni sábàbí kejì ni pé sòkòtò rẹ̀ ò lè wọ́lẹ̀ àti kọjá kó ń gbéraga náà ni ọ ra ni ẹ̀rọ ra ni ẹ̀rọ kọ̀ọ̀kan wa àlọ́ ń gbéra ganyọ́. tó bẹ́ẹ̀ náà lẹni tí ń fi kọ́ọ̀pù gold àti silver mu mi tó wá ní no kọ́dà tí màá mu lẹ́lẹ́ pẹ̀ tí màá jókòó á sọ pé ah, ọwọ́ pé gold ni ó ti tó ọwọ́ pé silver ni ó ti tó ọ̀rọ̀ pé lẹ́yìn náà tún pa ọ̀daràn lẹ́nu mọ́ àbí ọ̀pá lẹ́nu mọ́ ọ̀pá lẹ́nu mọ́. <coughs> ọ̀dà lẹ́yìn ní í ṣe pẹ̀lú kọ́ọ̀pù tó from A to Z into tí wọ́n fi produce rẹ̀ gold ni from A to Z into tí wọ́n fi produce rẹ̀ silver ni even tó fi sórí àlò rẹ̀ gbogbo ẹ̀ gold ni àbí silver àbí gold plus silver. da tí wọ́n fẹ́ lò ayé ọ̀nà fi ṣe tò lẹ́yìn tí wọ́n fa ayọ́ sí tán wọ́n á fi gold wọ́n fi pààlà wọ́n fi kún kọ́lọ̀. akẹ́lẹ́yìn ọ̀tọ̀ ni kìí ṣe góòlù lélẹ́yìn tàbí nítorí ọmọ kà ní wọn á lọ bá fi eyín kan tán fi lẹ eyín wọn fi kí wọn fi lé eyín rẹ wọn wá pé ókè ike yẹn gold ni from Z àbí ike yẹn ayọ̀ ni wọn kàn kún ní kọlọ wọn kàn fi gold kún kọlọ ni majority eyín tán fi sí wọn lẹ́nu yàn ayọ́ tí wọ́n kùn yìí ṣe gold gangan from a to z ayọ́ ni wọ́n kùn so àlọ́rọ̀ sọ̀rọ̀ pẹ̀lẹ́ lónìí ṣùgbọ́n rọ́pẹ́ yìí abọ́ tó wọ́n fẹ́ fi jẹun kọ́ọ̀pù tó fẹ́ fi mú mi yẹn ayọ́ ni ṣùgbọ́n wọ́n kùn gángan ni wọ́n fi gold kùn silver kùn ṣé eléyìí náà á pè ní abọ́ gold kọ́pù gold tá a pè bẹ́ẹ̀ àbá ní kẹ̀kẹ́ lábẹ́ aago ẹ̀rọ aago ẹlòmíì masha allah látọ̀ kan yóò mú yàn lójú ni ó sì lè jẹ́ pé kánà ni ọ̀kùn lọ́dà ni yọkàn lọ kó bára rẹ̀ láàrin àwọn ọ̀daràn náà bá ti rí wọn kàn pé tó dábọ̀ fi kọ́ mọ́ kò tí ìyá ọmọ lóru ẹ̀ so omi sì wà tó ṣe pé yes gold gàgà ni silver gàgà ni ọ tọ́ba ti kí wọ́n kàn wọ́n kàn nínú àwọn olùmọ̀ wọ́n ní tó bá ṣeé ṣe kó jẹ́ pé àti wọ́n kà lè yọ ọ̀dà dúró kí a yọ ọ̀dà hàn ọ̀hún wà haram mo rò pé yé yẹn ni kódà tí wọ́n kùn á lè ha á lè ha á lè ha kápò kápò sọ́tọ̀ káwa kó ayọ́ sọ́tọ̀ fàhùwà haram ẹ máa pe a sábà ha góòlù ẹ níṣẹ́ ni a níṣẹ́ ọmọ pé gold síbẹ̀ tó ṣòfò àbí òye kò bá di gàrí owó ni ambọ̀sibọ̀sí tó bá wà ní ṣúgà owó náà ni rẹ̀ gbogbo gold any shape gold lè take kí ni owó ni torí rẹ̀ ni wọ́n ti sọ yìí pé òun gbà àgùn ọ̀bá àlọ́láta gbogbo ohun tó bá kò fi ṣe owó ni ọmọ jẹ. wọ́n ní tábà lè yọ sọ́tọ̀ tá a sì lè yọ ayọ̀ yẹn sọ́tọ̀ a pé kí ni haramu ni eléyìí náà kò sí apẹnu láàrin àwọn olùmọ̀ ijmaa ni ipò náà haram ni àmọ́ tí o bá ti ṣe káyà wọn a lè ya góòlù yẹn kúrò lára yọ wọ́n ti kú ọ̀dà yẹn ó ti ó ti yọ púpọ̀ jù débi kó ti lẹ̀ máa yọ̀yàn wọ́n ní kì í ṣe haram ó kùn gbàtà bá ti lè yọ ọ́ fún ẹsẹ̀ haram tóró ti dábọ́ ṣùgbọ́n tó wá dáká máa fi jẹun ẹ̀wọ̀n pé ọmọ sùnyàn lójú sá wọ́n máa ní tọkọ ṣubuhati ọkọdé sábúrò àlìdé níhi wàcírde wọ́n máa ní wọ́n kọ́ àfi ṣubuhati wọ́n kọ́ àfi haram. ṣùgbọ́n àlìkìnnà olùmọ̀gbọ́ bẹ̀bẹ̀ náà ni abọ́ tó ti kọ́ fọ́ ọ́là àwọn amú chain tó sí gold ni wọ́n fi ṣe amú chain tó ṣe pé eh, silver ni wọ́n fi ṣe wọ́n fi so abọ́ nǹkan bẹ́ẹ̀ rí nǹkan mẹ́wọ̀n páànù ni o wọ́n wá là méjì ìgbà sẹ́yìn wọn á pàápàá parí rẹ̀ chain tó ṣe pé gold ni wọ́n fi ṣe lẹ́kì bọ̀ lẹ́kì bọ̀ lẹ́kì bọ̀ lẹ́kì bọ̀ gold wọ́n á fi di abọ́ yẹn pọ̀ tẹ̀ bá ṣe ńkọ́ ẹ mọ̀ pé ọkọ lásán ni o ṣùgbọ́n ẹ ti fi gold ẹ fi lẹ́pọ̀ mi tó ti yá kọ́pù lásán ni ẹ fi gold ẹ fi lẹ́pọ̀ tó ti yá àwọn olùmọ́ni kò burú ká fi jẹun kò burú ká fi mú mi ìjìmọ̀ àánú ẹnu kò torí pé al-hukmu lil ìwọlọ́pọ̀ jù lára abọ́yùn abọ́ ayọ́ ni ni ese gold lálẹ́ nàdí àpàlù kò sí ìdájọ́ fún tẹ̀lé tẹ̀lé ìjẹ́ bó ṣe jẹ́ àmọ́ ẹ mọ̀ pé gbogbo ẹ̀ kí wọ́n kà mọ̀ òfin náà lọ ní nǹkan fa ẹ mọ̀ pé àwọn àmì báyìí nìsín ó ti ṣòro wọ́n á jẹ́ pé gold láàmú á fi lé abọ́ ẹ pé gbogbo èèyàn kàn ń ní fa àbí bẹ́ẹ̀ kọ́ ni àárẹ ìtàfi sáwọn ọmọ wa bìnrin lọ́rùn létí àwọn àti ńlẹ abọ. kí ọmọ òfin ní nǹkan míì àbí òye wa ọlá àlà lọyọ para rẹ mi tí wọ́n ti fi góòlù tí wọ́n fi lé abọ kù kàn máa mú mi rẹ so wọ́n fi lé abọ kù kàn máa jẹ kárẹ so. àbí wọn náà àlà ọlọ́run ti bọ́ láti rí débi pé lọ́la à wọ́n ọmọ fúlò lọ́wọ́ rẹ̀ so abọ́ kan wọ́n á já wọ́n á ní gold la máa fi lẹ́sà kò burú ẹ lọ fi lẹ́ <laughs> ṣe eléyìí ẹni àmọ́ tọ́ èyí tó wọ́pọ̀ jù ó ní pé à ọ̀rọ̀ ọ̀run ọlọ́run bójú ọ̀rọ̀ ọ̀run. gbogbo ọ̀rọ̀ tá à ń sọ èèyàn jẹ́ nípa kéèyàn fi abọ́ gold kó fi jẹun àbábọ́ silver kó fi jẹun àbí kó fi kọ́ọ̀pù gold àbí silver kó fi mumi èso mi lẹ́fẹ́ fi mu ẹfẹ́ fi sàlù aláàní èso mi lẹ́fẹ́ fi mu ẹfẹ́ dá mi wẹ́ bẹ́ẹ̀ ní kẹ́ fi wẹ̀ èso mi lẹ́fẹ́ fi mu ẹfẹ́ lò fún nǹkan mi ni àwọn olùmọ̀pín sọ́nà méjì bá a lè dá omi àlù àlá sínú abọ́ gold àfi sàlù àlá abọ́ silver àfi sàlù àlá àbí ká da omi ìwẹ̀ àfi wẹ̀ bákan nínú àwọn olùmọ̀ wọn ní kì í ṣe haram kí wọn nítorí pé àdéhìí táǹkà yìí ọ wá nípa jíjẹ àti ni má jẹ oúnjẹ tí wọ́n dà sínú abọ́ gold àbí abọ́ silver má mu omi tí wọ́n dà sínú abọ́ kọ́pù gold àbí silver tíì tí wọ́n dà bẹ pepsi cola coca cola dà síbẹ̀ má mu. so àmọ́ má sọ̀rọ̀ láńbẹ̀ àdéhìí ọ̀sọ̀ bẹ́ẹ̀. má fi wẹ̀ àdìsí yóò sọ bẹ́ẹ̀ àti nídìí láti máa sọ ká nàbì sọ tí yóò ilé ìjọrọ àwọn èèyàn kọ́kọ́. nítorí tí wọ́n jẹ́ pé ẹ má fi ṣe àmì ni ànábì ọba sọ ìgbà tí ó ti sọ ẹ má di ẹrù tí ó wọ àdìsí lọ́rùn ẹ má dìrù ilé ìjọrọ àwọn èèyàn kọ́kọ́. àwọn míì sọ pé láàbà gbogbo lílò míì. tó yàtọ̀ sí fífi jẹun tó sì yàtọ̀ sí fífi mú mi gbogbo ẹ̀ náà haramu ni ijma'an ẹnu tún kò lé lórí pa bóòlù ẹnu ti kò lé lórí táwọn ilé ìwà yapa tàbí òye wa àwọn kejì sọ pé haramu ni gbogbo lílò míì tá a bá lo abọ́ gold tàbí silver tàbí tá a lo kọ́pù gold tàbí silver gbogbo lílò míì tó yàtọ̀ sí jíjẹ tó yàtọ̀ sí fífi mímu wọn ni haramu lọ náà ijma'an àwọn ẹni àkọ́kọ́ sọ pé ń bo wá lẹ́nu ti kò ẹnu ta ló kò lé lórí. nígbà tó ṣe pàdé ti wá nípa jíjẹ àti mímu ni báwo lẹ ṣe wáá fi tí èsè jíjẹ tí èsè mímu ẹ fi kún jíjẹ tẹ fi kún mímu. léyìí ó jẹ́ fífi àdéhìí ànábì sallallahu alaihi wasallam lójú báwọn náà kìí àsìtì ọ̀lẹ́rì báwọn náà kìí àsìtì ọ̀lẹ́rì torí jíjẹ àti mímu wọn sọ bóòlù ẹni tí wọn sọ pé gbogbo lílo tí kánábì sọ pé gbogbo lílo tí ọ̀rọ̀ ọ̀rùn jù kọ́ sọ pé jíjẹ àti mímu tí ọ̀rọ̀ ọ̀rùn jù lọ. nítorí délé làwọn ti sọ yé la àwọn ẹni kejì àwọn sọ pé la ẹlẹ́bẹ̀ ẹni tẹ̀m̀bíyè tẹ̀m̀bíyè ìtanijí ni tẹ̀lẹ́ adínà tẹ̀lẹ́ kọ́lílì alẹ́ kẹfìrì fi díẹ̀ hàn wá ikú ọkàrí gbogbo nǹkan yòókù. ọ̀kọ̀dọ̀ kọ́rẹ́jà hadith makọ́rẹ́jà lọ́ọ̀lì jáde ti jáde níjáde tó wọ́pọ̀ jù ní ọ̀nà tá a máa gbà lo gold wọ́n máa fi ṣe tó máa ṣe lábọ́ àbí silver tí wọ́n yà gẹ́gẹ́ bí abọ́ àbí cup ẹ̀rí kí wọ́n yàn máa lò fún náà jíjẹ àti mímu kéèyàn lọ wọ́pọ̀ jù wíwá aṣọ ikẹ̀ gbọ́dọ̀ fi jẹun ẹ̀ gbọ́dọ̀ fi mumi túmọ̀ sí pé lílo yòókù náà ń kọ́ yọ̀tọ̀ sí ìjọra kejì nínú àwọn olùmọ̀. ṣùgbọ́n àwọn ẹni àkọ́kọ́ sọ pé rárá eléyìí báyìí fífi ọ̀rọ̀ ànábì sílẹ̀ ọmọ àfihàn kàmí ìṣiṣẹ́ ni sallallahu alaihi wasallam torí ní tànàbí sọ ni ẹ má jẹ ẹ má mu bóò lẹ́yìn ṣe wá rí nǹkan mi. wọ́n ní irú eléyìí ti wọ́pọ̀ nínú àwọn ọ̀rọ̀ tó jẹ mọ́ báwọn èèyàn ṣe ń lu ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam fi fún àwọn di fífẹ́ torí ẹ̀ wọ́n ní tọ́fà Imam Ibn tó fi má fi wá ń bínú òun náà ń bẹ ẹnu ẹni tó lójú wọ́n bẹ ẹnu ẹni tó lójú ọ̀rọ̀ àlùwà lálà ń sọ ń bẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni èyí sọ̀rọ̀ mi àbí òye wa wọn á lọ mú àdéhìsì má fi jẹun má fi mumi wá nínú ntafẹ nínú inú mọtafẹ mọ àlùalá ṣé àlùalá wà ní jíjẹ àti mu. mo rò pé yé alimami San'ani ní ntakò alimami Ibn Hajar al-Asqalani ní bẹ̀rù. tí o lọ jọra àwọn lọ́dọ̀ tí ń kájẹ kámu àti kásá àlùalá tó rẹ̀ nu òun náà bẹ̀rù ẹni tó fẹ́ lójú kọjá sísọ lójú mú àdéhìsì má jẹ má mu nínú abọ́ gold àbí kọ́pù gold àbí abọ́ silver àbí kọ́ọ̀pù sọ́dà lórí ó mú wá bí àlùwàlá ó léwu lọ́jọ́ ra wọn á lọ́dọ̀ yín èwo lọ́jọ́ ra wọn má jẹ́ mọ́ mu ó ṣe jọ mọ́ sàlùwàlá ó ní tó fẹ́ sọ fún yín òwe tí ń pa ni pé ókè ìgbà ti ní kó gbọ́dọ̀ fi jẹun kó gbọ́dọ̀ fi mú mi ó gbọ́dọ̀ fi sàlùwàlá náà nù bó làlùwàlá wà wà nù jíjẹ àti mímu <laughs> torí ẹni Ibn Hajar ọkọ tí Bulugul Maram nínú Sahih Bukhari gbàtí ṣe sharhu nínú Fath Bari tírà rẹ̀ ti ṣe ṣọ́rùfù sọ́kẹ́ Bukhari òun náà mú mọ́tàlá yìí wá ó túmọ̀ sí pé nítorí náà develop lẹ́yìn ìgbà tó mọ́rọ̀ àwọn olùmọ̀wá ni pé tọ́ tọ́ ká fi ṣàlùwàdà àbí òṣìṣẹ́ wa ó ní hali nahyo à nǹkan mi tún ń bọ̀ ọ́ àtàlàyé lé so ní bíbá yẹn wọ́n ní má fi jọ má fi mi ọ̀rọ̀ alẹ́ má fi ṣàlùwàdà ìyàpọ̀ ẹnu láàrin àwọn olùmọ̀ tábà sọ kọ́ tọ́ àjẹ́ ìpè àwọn ò sọ ìpè à ń ṣe ẹ̀kẹ́ pọ̀ à ń sọ̀ra ká má bàa bọ́ sínú haram à ń sọ̀ra ká má bàa bọ́ sí lóòótọ́ wọn ni ká má fi jẹun wọn ni ká má fi mú mi àmọ́ ẹ̀rù ń bà wá ẹ̀ ẹ̀ máa lọ fi sàlùwà lánìí tọ́lọ̀ wọn bá wa lọ bá kúkú jìnnà sí ẹni tó bá ní kò burú ká fi sàlùwàlá à ń bẹ̀ lọ́nkọ́ lọ́wọ́ gbà lùwàlá rẹ̀ torí kí ni lè ń fi kàákìlì jìhà lẹ́nfìkákì aljehan afla nǹkan kò tiẹ̀ lẹ́nfìkákì aljehan bi ní ọ̀fà torí pé má fi jẹun má fi mumi wọn sọ wọn sọ pé má fi sàlùwàlá sá wọn ò sì sọ pé má lò rárá àmọ́ tí wọ́n sọ pé má fi jẹun má fi mumi torí ẹ̀ kò sẹ́rì sọ pé má fi sàlùwàlá sàlùwàlá rẹ̀ ọlọ́run ọgbà ṣùgbọ́n sọ wá dáa kọ́ ọmọ fàgé góòlù sàlùwàlá ẹ̀gẹ́ wúrà kan máa fi ṣàlùwàlá kò dájú pé ṣèṣe àwọn ọmọ ìlú àbí ṣá kò dájú ọmọ kògó olùmọ̀lẹ́ ọmọ á fi ṣèṣe ìṣesí àwọn olùgbé ẹ̀dá ní ọjọ́ ìtumọ̀ táwọn olùmọ̀ fi sọ pé ọ̀dà má fi jẹun má fi mú mi má fi tẹ́lẹ̀ àjàrú sọ má fi jẹun má fi mú mi kọ̀tọ́ ká lábọ́ tó ṣe gold wọn fi ṣe abọ́ tó ṣe silver wọn fi ṣe kí ni ìdájọ́ ká nílé tó ṣe gold àbí silver wọn fi ṣe ká lé nílé ká <coughs> lé nílé ká lé nílé báwo. tí wọ́n náà gbọ́dọ̀ fi jẹun gbọ́dọ̀ fi mú ó fi dírẹ́sì kàn kí náà bá ní abọ́ tóbìnrin tò sínú kọ́bọ́ọ̀dù tí wọ́n ti fi jẹun. tọ́lá ń kí akínú yọọ máa fi rọ́bà gbá bọ́ fún yọọ máa fi rọ́bà gbá gbóúnjẹ fún gbàngàrán sì wàá nu kọ́bọ́ọ̀dù ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ṣe ń láárí ẹ̀ mẹ́ta ni tí wọ́n náà bá kọ́ọ̀pù gold oní kọ́ọ̀pù silver ọlábọ̀ gold ọlábọ̀ silver ẹ̀ wá tó sínú kọ́bọ́ọ̀dù nínú wọ́n fi dé owó mọ́lẹ̀ ní sáà lẹ́yìn òbúrú tóró owó ni kọ́dọ̀ gbọ́dọ̀ bí e síbi táwọn èèyàn rí o torí wọ́n kàn wá lu ọ̀pá ni torí wọ́n kàn kó kínní lọ mọ́ <laughs> ó yé ìyẹn dewó mọ́lẹ̀ nù kò sí tó burú mẹ́ dúkìá nínú fẹ̀sẹ̀ Islam ṣùgbọ́n ọ̀ gbọ́dọ̀ ló àmọ́ kò burúkú ó ní sósì ṣèṣe bá síyìn báyìí tọmọ kí ni sìn àárí ó ṣòro ó ti pẹ́ bóyá bóyá bóyá lómi nu yín rọ̀rẹ́ rẹ̀ rí tọwọ́ sófin lọ́pìn èsì jọ́ tí ń ṣègbéyàwó ọkàn ìdíjọ tí màá kan ọkàn kúnà sófin ni ṣòkòtò kẹ̀mbẹ̀ àti fìlòfì lábẹ́ ajá ọwọ́ ayọ̀ sí mọ́sálásí fún àkókò gbọ́n àwọn àwọ̀ ọ́nù kò so náà tí iṣẹ́ ìléwọ̀ kí ni wọ́n á ní létí kí lẹ́ sọ. ọ̀sẹ̀ pé dúkìá ni á dúkìá ni èyí tó túmọ̀ sí pé whatever the case may be ó lè jíjọ́ kankan kan wọ́ wọ́n ní òmùọ̀ kí ni. àmì lèyí ní ìsìn kọ́ọ̀pù ni abọ́ ni o ní dúkìá ni but ọba kan ò sùsùn jọ kẹ̀kẹ́ tí ẹ̀jẹ̀ mi náà ti ẹ̀jẹ̀ ayé orí mi ẹ̀yà bùtí sínú kọ́ọ̀pù. nítawọn a àwọn ronú kó wá wà nílé rẹ ó ṣeéṣe ọkẹ kí nǹkan kó tí ọ lọ sí ìbọn rẹ lò. kìntì ọkàn kú mọ́ ọmọ ajá rẹ èmi náà fi mú mi lẹ́ẹ̀kan inú rẹ̀ kẹ́ bu àmàlà sí ọbẹ̀ gbẹ̀gì. torí pé tí ní nǹkan kò sí náà ní kankan ó tì yín lọ ẹ ṣe ní tí wa. torí ló ti pé àwọn tí هل النهي عن الاستعمال نهي عن الاتخاذ مسألة خلافية wọ́n lò sí ìtumọ̀ rẹ̀ ni pé kò yẹ kó ní kò yẹ kó ní kó gbé ilé tó o bá ní tètè dispose ẹ̀kọ́ ta kó gbowó rẹ̀ kó fi sàmì ni àmọ́ tó o bá ní tó fi lé ṣé nǹkan tó ti ní kó ọmọ lóyún yóò túmọ̀ sí pé kò yẹ kó o gbé ilé kó o ní kó o gbé ilé. ẹ̀rí pé àwọn náà rí sàwọn tí wọ́n ní kò yẹ kó o ní kó gbélé nítorí pé tó bá kó bá yá kọ́ọ̀pù ló náà níjọ. àkàrà kò mọ̀ lọ́ ó ti kọ́ṣẹ́ pé kọ́ọ̀pù lé làwọn máa ti fi ṣeré ni ti fi fi gbá bọ́ọ̀lù fi ẹ́ paracetamol kó tún lo tó tún pé kíníkà pé kíákíákíá fún alógun wọn wá kọ́ọ̀pù mọ̀ rí wọn ní kọ́ọ̀pù náà máa ní ọ̀dà mo rò pé yé irú rẹ lè ṣẹlẹ̀ nítorí ẹ̀ náà ṣe sọ pé ǹjẹ́ ńgbà tí wọ́n ní ọ̀gbọ́dọ̀ ló tó sì tọ́ pé kò ní lọ́dọ̀ àwọn kan kò ní lọ́dọ̀ because má lò ó túmọ̀ sí pé má ní torí tó máa sọ pé má ní tó bá yẹ kí wọ́n fẹ́ ká má ní ni àdéhùn ọba sọ yìí pé àwọn ẹni tí ń mu nínú abọ́ gold àti wọ́n ń mu nínú kọ́pù gold tí wọ́n sì ń jẹ nínú abọ́ gold àbí silver kò yẹ wọn tiẹ̀ ní rárá ṣùgbọ́n wọn ò mẹ́nu bà níní abọ́ gold abọ́ sílvà kọ́pù gold tàbí kọ́pù sílvà tó wá mẹ́nu lọ bẹ̀ tó wá ní ẹ kò yẹ kẹ́ ẹ ní lọ́dọ̀ gan eléyìí ń jáwé sóbì ní àìsàn tàbí. àwọn tí wọ́n sọ pé kò tọ́kùn ní lọ́dọ̀ táwọn wò ní pé báwo lèyìn ò ṣe ní lọ́dọ̀ tí nǹkan kan ò ní ti lọ sídìí kó lò lọ́kàn. bó la ti fẹ́ sọ ẹ̀sìn wa. tẹ́ ẹ mọ̀ nǹkan nù sọ pé ẹ gbọ́dọ̀ ló àmọ́ kúrúkẹ́ ẹni. ẹ wọn le gbọdọ mú wọn á sọ pé wọn le gbọdọ jẹ sọ wọn á ní kúrúkẹ́ ọmọ ṣe kó tó yẹ ọgbọ́dọ̀ ló àmọ́ kò burúkú ni ẹrù owó tọfà ìyapẹ nínú pé àwọn ọmọ nǹkan kan nu sẹríà sẹríà sọ pé ọgbọ́dọ̀ ló àmọ́ kò burúkú ni ọgbọ́dọ̀ ló ibò lu ajá òsè ní lò tó fi ṣọdẹ á sẹríà kò sì sọ ni àmọ́ ọgbọ́dọ̀ rà á lè bùn ẹrù owó ti ti tọ̀túnla mẹ́wàá ntí ẹ̀rí àsọ wípé ọ̀gbọ́dọ̀ lò àmọ́ kò bùkún òní. tó yé wa ẹ̀hẹ́n nísìnyí ẹnìkan sọ pé ọ̀yẹ́ kẹ́ ẹ máa lóru fìlà yìí. a èmi ọ̀ sọ pé ọmọ bíi tẹ́rí àti sọ pé ó burú kún ni. tó yé yín ẹ̀rọ pé tó ń sọ ni kékeré kẹ́ lò wọ́n wá lọ́nà ni níbo ń ṣe tẹ́rí àti sọ pé ó ni. ìgbà tó ti sọ pé kò burú kínní ajẹ́ pé kò burú mọ́ wá fẹ́ kí wọ́n mẹ́rin pé o mọ́ kò burú kó o <laughs> sí lọ fa wàhálà nígbà ti sọ pé ẹ sì sọ́ra o níta sọ la bọ̀ o àti o àbí òye wa ẹ̀ ń kí gbogbo gold. tí gbogbo silva tó bá ní gold tọ́jú òkúta tí wọn ò tí ì rọ tiẹ̀ tó bá ní silva tọ́jú òkúta tí wọn ò tí ì rọ tiẹ̀ ni àbọ̀ ní silva tó jẹ́ òrùka ìwọ ọkùnrin tiẹ̀ ni kò ní problem sọ́wọ́ rẹ̀ sí wàhálà ń bẹ bẹ́ẹ̀ ni sunna anabi sallallahu alaihi wasallam tọ́ka sí. so ṣùgbọ́n onífìlà silva. oníbàtà gold sọ gbọ́dọ̀ wọ o mọ ń bọ sọ wọ ọ̀nà pé mọ́sálà a ti sọ síwájú nù ntọ́ wá ni pé má fi jẹun sáwa gbọ́dọ̀ wọ bàtà rẹ̀ ọ̀nà pé lẹ́yìn náà yà pẹ́ nu àmọ́ kọ́ ọmọ wọ̀ lọ́dọ̀ àjò torí ó ń túmọ̀ sí ìgbéraga ẹnìkan jáde ní ìsìnkú sì dé fìlà gold ọ̀dájú pé ó wálé lálàáfíà. ojúkojú ọkọ ma wò ná wọn fẹ́ wọn fẹ́ wó fìlà ń bọlẹ lágbára wọn bá ka wọn wà wọn wà tí wọn sọ orí nǹkan rẹ. nítorí de eléyìí náà á rí i pé ìyapọ̀ ẹni tó bá wà láàrin àwọn olùmọ̀ nídìí. kódà lè jẹ́ ti gold tó bá jẹ́ diamond ńkọ́. al-lu'lu' wal-marjan. a ah, kèsì sábì ayé àlọ́ àwọn òkè sáyà kúrán lèmi ń kà àwọn òkúta tó wọ́n liyakut almarjan lolo almas gbogbo azomorot gbogbo àwọn òkúta tó wọ́n burúkú tó jẹ́ kómi tó ń ju gold àti silver lọ́nkọ́ wọ́n sọ pé kò sí wádìí wàá mọ̀ àwọn kò wọ́n ju jùlọ wọ́n pọ̀ so tí ọba wa jẹ́ pò ní wọ́n fi abọ́ wọn fi ṣe kọ́ọ̀pù ńkọ́ ò jẹ̀má máa mú mi nsó máa jẹun nsó nítorí pé wọ́n ṣe gold or silver bẹ́ẹ̀ la kọ́kàn náà olùmọ̀sán wọn ẹ dákun ní tànàbí ọ̀sán ẹ mọ́kànnàbí sọ. sóye torí pé sẹ́mipẹ́ ni àkọ́kọ́ tó sọ pé ìdí tí wọ́n fi ipá gbọ́dọ̀ ló ni pé gold ni silver ni ṣé gold wà lélẹ̀ ṣé silver wà lélẹ̀ ẹni tó sọ pé ní ògbéraga ni ó ní à ọ̀nà àbẹ náà kúta yóò mi tó wọn ju gold lọ ẹ má fi mú mi o ẹ sì gbọ́dọ̀ fi jẹ o tó yé ẹni àlè tó bá ṣe fún alákọ̀ọ́kọ́ ni ó mú kófin rẹ̀ ọ̀fẹ́ àbí kọ́ máa fẹ́. ìwé ìtọ́kàn ọ kò fi gold àti silver kò fi mú ni kò fi jẹun so kò yẹ kó tọ́ ibi kò tún fa òkúta olówó iyebí yẹn náà mú ni wọn pa àdúrà ìgbéra bẹ́ẹ̀ but nínú màá ní káàrí mú bẹ́ẹ̀ ni pé ìgbéraga ní ìbẹ́nu nǹkan tí ó mọ̀ tààrà islam ò sì fẹ́. ọmọ kí n bẹ́ẹ̀ náà kúta ayùn tó tó máa yọ mí lásán ó lè má ìran mọ́ níbi tí ọmọ akọ́kè wọ́n á fi mú mi wọ́n á fi ń jẹun lákùn tó bá dọ̀tí tí oyè kó lẹ́sìn máa bọ̀. Ah! ó túmọ̀ sí ìtí tí à ń sìn jẹ lómi tí ò rí rọ́bà fi mú mi tí ò rí ké fi jẹ́ ká. wọ́n á pé òun lọ́mọ ìyàtọ̀ kọ̀wé sí i. bóun ni wọ́n ti wá mọ̀ tó rìn tó fi jẹ́ni tí ń gbádùn bá a. ta kò sí wàláhì àdánwò náà gbogbo. lẹ́yìn rẹ̀ wọ́n á mú àdéhìí Ummi Salama radiyallahu anha wọ́n mú wá fún wa. ونجي أدلة كدوم قالت قال رسول الله صلى الله عليه وسلم الذي يشرب في إناء الفضة إنما يجرجر في بطنه جهنم wọ́n ní gbogbo ẹni tí máa ń fi abọ́ tí wọ́n fi wú tí wọ́n fi fà ṣe kọ́ọ̀pù tí wọ́n fi fàdákà ṣe mu mi iná jahannama ni mu sínú rẹ̀ o iná jahannama ni mu sínú rẹ̀ Ummu Salama radiyallahu anha ó jẹ́ ìyàwó anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó jẹ́ ìyàwó Abu Salama tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí òun àti ọkọ rẹ̀ Abu Salama wọ́n jọ ṣe hijira lọ sí Habasha hijira alákọ̀ọ́kọ́ so ìgbà tí padà dé Medina kọrẹ ṣaláìsì. anabi wa sallallahu alayhi wa sallam ṣe é torí ẹ anabi sọ fún musalama kó ṣàdúà màtọ kọrẹ kùtù ń bara jẹ so kó ṣàdúà fúnra wo fi tọ́ da ju ọkọ òun lọ kó fi rọ́pò fún un musalama wọn sì rí báwọn ṣe jọ gbé pẹ̀lú ọkọ òun bọ́ kó ń ṣe náìsì ah ta ni ta ló lè dá bí abu salama kò sí anabi sani kò wí bẹ́ẹ̀ anabi wí bẹ́ẹ̀ anabi sì kọ́ àwọn fẹ́fẹ́ sallallahu alaihi wasallam àwọn alábùsọ alámà lẹ́gbẹ̀ẹ́ anabi sallallahu alaihi wasallam allahumma ajirni fi musibati wakhluf li khayran minha rẹ̀gbà tádàn ó ṣe wọ́n tó nǹkan forí sọ̀gìrì tó nǹkan àdánwò rẹ̀ kù kàn yẹn nítorí wọn forí sọ̀gìrì tó rí fọ́dánù tún fi kún tó ti ń bẹ̀nu. sọ bá gbà fọ́lọ́ àdúrà lillahi ma akhadha. ولله ما أعطى وكل شيء عنده بمقدار إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها أنا أبو في تداج لورك ولفون so ما تقول مسلمة سبع النبي فين قلت مسلمة النبي صلى الله عليه وسلم أنا كاني النبي عنوني إذا النبي ولوجي كوكورو أبدا يبقى مدانا مستشرقون رينتاليست bí wọ́n ṣe sọ nípa anabi sallallahu alaihi wasallam kẹlà àánú ni wàhí tó bá jẹ́ àánú aslan kí ló fẹ́ fò nìkan tó ti lọ́kọ̀ kan sí bí ò yẹ yìí kí ló fẹ́ fi ṣe kíni so ṣùgbọ́n anabi àánú àwọn ìyàwó rẹ̀ ń ọ̀kan náà ọ̀kan péré iná fẹ́ láì jẹ́ kó ti lọ́kọ̀ kan rí tẹ́lẹ̀ ó náà níta ni Aisha radiyallahu anha. Bàbá àti ọ̀kánjú obìnrin lójú ọ̀fẹ́ wọn títí bá yọ kan ọ̀kánjú obìnrin ibi tí gbogbo àwọn ọmọge wà náà máa fẹ́ àwọn àwọn ìyá ẹni tí lọ́ọ́ lé ọkọ kan tẹ́lẹ̀ kálá wọ̀lá. Ummu Salama wá gbé pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam fọdún mẹ́fà ànábì ètò sàláìsì. ó túmọ̀ sí pé àwọn obìnrin wọ́n gbọ́dọ̀ lọ sí làákà ìbò kó sì gbà fọlọ́n púpọ̀ tó bá fẹ́ fọ́kọ̀ nígbà ọmọ mo rò pé yé tẹmọ káwọn ẹlòmíì calculation ni wọ́n lọ rà àbí calculator wọ́n rà wọ́n mọ̀ á calculation jọ ọmọ ọdún mélòó ni ẹ báyìí ìgbé tó ọtí tó thirty three thirty three tí wọ́n á rẹ̀ fẹ́ sobra twenty seven years ló máa lò twenty seven years thirty seven years torí pé àwọn yẹn ti wà material ní láyè sìn òfòkò nífẹ̀ẹ́ nítorí tó lọ́n tẹ́lẹ̀ náà pé twenty seven years ló máa lò wọ́n wàá di ẹni tí ò lọ́kọ mọ́ à àwọn under twenty ló ń wá ẹ sì mọ̀ pé kú ń pọn ten ó sì ń pọn under five under one gan under zero tí ò sì jáde gan kú subhanallah yàn sá ti gbà fọlọ sórí ìkàtó bá ti síwájú ẹni kò concentrate lórí ẹ there is no need kó o calculation fò kan because ọmọ àbáyá wọn ló kú lọ́la torí délé ọlọ́run lọ́ mọ̀ ẹni tí ó yà ẹni ó sì pẹ̀ ah need ká máa ṣe pa gbé gbogbo nǹkan gègé lé gègé ẹ ẹ ẹdúró bàbá tó ọmọ kí n tó fẹ́ fẹ́ yẹn ọlọmọ tó ta ni bàbá lọ́wọ́ kú but àtúnṣe lẹ̀ yìí pé ìgbà tí ìwọ fẹ́ fẹ́yàwó lópin tó wájú rẹ̀ ló ń wò ọkùnrin tó wájú rẹ̀ ló ń wò ẹ lóun kọ́nà ọba yín fàlùbáríkà sí i kọ́nà ọgbó sùn yín lọ́rẹ̀ ara yín. àmọ́ àmọ́ wo aago fún rẹ ni pé jòun ní ó kun yun àwọn ọ̀daràn nù o. ọlọ́run lọ mẹ́ni tó kọ́kọ́ kú ọlọ́run ló sì mẹ́ni tó kú káyìn ṣùgbọ́n èrò tàwọn obìnrin ayé ìsìn pé owó ọmọ lọ́pàá mọ́ o àmì experience látara àwọn àbéèrè láti rí experience mi ìmọ̀ wu ọ̀pọ̀lọpọ̀ kọ́kọ́ kú náà tí ẹni oṣù jẹ́ pé tó bá fẹ́ ọ yóò mọ òpó ntìjọ́ ọmọ twenty ọmọ twenty five ló ń fẹ́ kọ́ torí lérò tiẹ̀ ní twenty five ìwọ ti kọ́kọ́ kú náà five years kó tó di kú kó tó di kó lọ wà fún sódà tí obìnrin ráyè jẹ dúkìá rẹ̀ òkò yé tó ń ṣẹlẹ̀ nìyẹn so gbogbo ẹ̀ agbọ́dọ̀ lọ payọ̀ fífẹ́ bá ń bẹ kò nídìí gbogbo à ń wo aago à ń wo kàlẹ́ndà lóòótọ́ ọkùnrin ọmọ wo kàlẹ́ndà o ẹjọ́ wọn bí ọ kìí ṣe nǹkan bàbá ara níbi èrè tọkùnrin o mo rò pé yé ìdí nìyí pé tóbìnrin bá ti dàgbà jù dídàgbà jù obìnrin ètò pé ó ti fọ́ ètò pé obìnrin àti ti lọ táàtì àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ sùúrù lọ gbà sọ ọkùnrin ó béèrè tiẹ̀ ètò pé torí pé ń fẹ́ kó kú ètò torí pé ń fa burú fún ọ kẹ́là wàláhì ìgbà tó nǹkan fi ń wádìí ni pé tó ó lè bá àrọ́ ọlọ́run láti máa bímọ lóòótọ́ o wọ́n lè fẹ́ ìyá fọ́ọ̀tì kò sí ìmọ̀ mẹ́wàá o kò ṣòro fọ́lọ́run ọba wa o ṣùgbọ́n sábàbí tó wà gáàlì ní bọ́ bóbìnrin kéré sí náà fi fẹ́ twenty twenty one twenty two twenty three twenty bá tètè ń twenty five thirty eight thirty nine kò tún ní ṣòro fún láti bímọ. unlike ẹni tó bímọ àkọ́kọ́ ní thirty two thirty thirty one so ìṣòro náà jẹ́ fún ìṣòro kejì náà jẹ́ fún láti bí alákọ̀ọ́kọ́ nǹkan ṣùgbọ́n tó ti rí i pé ọ̀rọ̀ à ń bímọ àbímọ tó fẹsẹ̀ ló lè sákò ńlé nítorí pé wọ́n sọ pé òun rí kú òun rí gbogbo so iná fà bọ́yẹ̀ experience táwọn ọkùnrin máa ń wò nù táwọn máa fi ń béèrè kése pé bọ́yá tọ́kẹ́ gbé ọ̀hán ara yìí gbé ọ̀hán ara yìí pé kí n ṣùgbọ́n òun fẹ́ mọ̀ bọ́yá it will be easy for you or not will there be continuity or not ẹ̀hẹ́n because wọn àti wọn bí màkà tako nlé so lẹ́yìn tó túmọ̀ sí pé no continuity and if there is no continuity go back to your to to to, your family I think you understand that <laughs> so n tó ṣẹlẹ̀ ẹnu ń bẹ̀rẹ̀ ọ̀gá ẹsẹ̀ kékeré àmọ́ ọkùn kò ní ìdíkọ́ ọmọ péré chapter àpéjọ wọn tí wọn bí ṣé wọ́n lọ ọmọjọ́ tó kù ẹ̀mí tó máa dá kó anabi sallallahu alaihi wasallam wọn fẹ́ mú sọlá ọdún mẹ́fà péré fa kana khayran li ummi salama ẹ̀yin náà ti ti mà. obìnrin tó bá méjì ọkọ rẹ tọ́ka ìyẹn ní ọjọ́ kọ rẹ̀ oríire tó ṣe ó sálámà bẹ̀ tó ń torí délé lẹ́yìn ìjọba yẹn ṣé báwo àdéhùn Ummu Salama radiyallahu anha. Ummu Salama ọlọ́ọ̀bá kó wa yọ́nú sí wọn wọ́n kú sí oríṣẹ pìà ní ìgbà tí wọ́n pé ọmọ eighty four years tẹ́lẹ̀ máa sọ pé eighty four ẹ dákun torí sọ́lá ẹ̀ wò wò eighty four years ó yẹ ó yẹ kí wọ́n máa ta biography. ìṣòro ọmọ ọdún mélòó lọ́wọ́ àgbà tánà fi fẹ́ nu. seventy eight. seventy eight. ìjọba ayé kọ́ lọ́kàn ju àná. bẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ o tẹ́gbẹ́ tí wọ́n kó gbómi wá gan kò ní rọrùn rí pé ìkẹ́ wàhálà àánú ni ìkẹ́ ti àánú ni ọdún mẹ́fà péré ló pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tó ó sì wá wà bẹ́ẹ̀ ó sì pé years. ese dandan kọ́ jẹ́ pé bẹ́ẹ̀ ni torí pé ńgbà tó kú ẹja wò ó ó kú ní the year fifty fifty nine hijriya ọdún wo lànà bí kú kẹwàá àbí bẹ́ẹ̀ kù ní ẹ máínọ́ọ̀sì ẹ máínọ́ọ̀sì forty nine nínú eighty four forty nine yọ kúrò nínú eighty four. thirty five minus six mbẹ twenty nine years lọ́wọ́ àwọn gbàtà nàbì fẹ́ sallallahu alaihi wasallam torí pé ó tún sẹ̀mí gbọ́ọ̀rọ̀ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ẹ̀yìn sì ti mà ẹ̀ ànábì bá kú ọ̀tọ́ sẹ́nìkan láti kọnu sí ìyàwó rẹ̀ kan kìnnì ni wọ́n fẹ́ pé ń dorí ẹ̀ láàmú ìyá máa fẹ́ màmá rẹ̀ ṣe bẹ́ẹ̀ là fà ó nàfà kan á kú tí wọ́n á pé òun fi jọ àtẹ́bí ni tẹ́ ẹ bá lọ́kọ pín pé kí ni ẹ lọ lọ́kọ yín ẹ bá fẹ́ lọ́kọ. ọ̀rọ̀ kò yé àwọn ni wọ́n mọ̀ ó yẹ yín ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ fìyà jẹ àwọn èèyàn lọ́nà tí ẹ wàá máa mú ẹsẹ̀ tí ìsẹ̀sìn tẹ́ bá fẹ́ sọdẹ́sìn kò sí nínú lànà pé kíyàwó tí ọmọ lọ́kọ bàbá àwùkọ lọ́kọ bàbá àwùkọ ọmọ lọ́kọ bàtà ni lọ́kọ ọjọ́ torí tọ́ lọ́hùn mo rò pé yé kọ́mọ́ jẹ́ pé ọkàn wọn fi rọ́ọ̀sì kẹ́wọ́ torí kọ́ àwọn obìnrin mọ̀ ọ́n ọ̀pá púpọ̀ kọ́mọ́ fi rọ́ọ̀sì kẹ́wọ́ tó bá nídìí ọkọ kọ́ lọ lọ́kọ́ kálukó sinmi ẹ̀hìn tí o bá sì nídìí ọkọ ńlọ́mọ̀ ìwọ́sà ti lọ́kẹ́ ọ̀rọ̀ anábì sallallahu alayhi tí wọ́n ní innama yujarjiru fi batnihi nara ó ń tọ́ka nítorí ti síwájú ni nínú hadithi Hudhaifa ibn al-Yaman àní ẹ̀ gbọ́dọ̀ gold àbí silver jẹun ẹ̀ sì gbọ́dọ̀ fi gold àbí silver jẹun. iná ni wọ́n tún wá ń sọ fún ẹ pé ẹ̀ kó lè bá a kó sì gbà kó n mu sínú rẹ ìgbà tó ń fi kọ́pù silver mu mi iná ló mu sínú o eléyẹ sọ́tùl náà ohun omi ni jọ́rjára jọ́rjára jọ́rjára jọr tó bá mú mi jọ́ mẹ́tọ́ mm, mm, mm, lọ́nà ọ̀fun rẹ̀ ni wọ́n pè jọr jọr jọr tó járjàr yún iná ló mú. àti tó bá mú tí ni tí wọ́n lè gbóhùn ọ̀nà ọ̀fun rẹ̀ ibi gògóńgò ọ̀fun rẹ̀ wọ́n jọ jọ jọ ismu salt nìyẹn èdè lárúbáwá pé ọ̀n jàr jàr jàr jàr tọ́. àwọn ọmọ bá ti sọ yorùbá ju pé iná ló mú sínú rẹ̀ lọ. tó yé wa. tó ń torí yi. ta lọ wá wù láti máa mú sínú gbogbo náà nàárù jahannam a lọ́sàn sànù wa ìnàjà ànámà ènìyàn mú sẹ́tọ́ torí rẹ̀ torí èèyàn gbọ́dọ̀ ṣọ́ra èèyàn gbọ́dọ̀ ṣọ́ra ṣùgbọ́n ẹnìkan wá sọ pé no tí o no o ẹ máa sọ tí o o <laughs> sọ fún ايوه لول انك تراه ماء انك تراه ماء فهو في الحقيقه نار واية نار نار جهنم ولون وقومي لوم شوفوني تافا ان لوم يا بولون ان الذين ياكلون اموال اليتامى ظلما فما ياكلون في بطونهم نارا سيصلون سعيرا àti ń jẹ́ wọ ọmọ òrukàn ní ìṣàbòsí iná wọn jẹ́ inú owó ọlọ́run ni wọ́n sì wọ́ náà ṣáàyè bẹ́ẹ̀ náà ni wọ́n náà tó ń fi kọ́pù tó ń fi kọ́pù sílùkà tó ń fi mú mi iná ló mu sínú ara ẹ̀ wọ́n á nínú o kódà kò jó mi rí àwọn aṣọ pé wàá mọ̀ lásòfòtì àlẹ́mú wàá mọ̀ wàá mọ̀ bí ni bí náà kọ́ láti ayé bí náà ló sì ti máa mọ̀ ọlọ́run bá wa ṣe tí ò lè fi mú yàn ọlọ́run bá kọ́ dákọ̀ sànù akọ́mọ́ mu wa. ó lè jẹ́ pé gold àbí silver tó ń fi mú mi yẹ nǹkan kínkínní kan nínú rẹ̀ nínú gold àti silver yóò sì já mọ́ omi tó mu oní ọ̀rẹ́ ọlọ́nà ọ̀fun kú yọ já mọ́ omi yọ lọ jókòó sínú fún rẹ̀ yóò sì mọ rẹ̀ fún ọmọ rẹ̀ fún títí tẹ̀ kú wọ́n máa fẹ́ sọ pé pé tàrí sọ́ọ̀tì díẹ̀ wọ́n sì máa wò ó wọ́n sọ̀rọ̀ gbogbo ẹ̀wọ̀n ní rí kankan ó sì jẹ́ ìfún ọ̀daràn títí tí fún èkú. fífún bá sì ti já kí ló kù fọ́rùn kọ́rùn náà tẹ̀lé ni. so ìnáma yóò jẹ́rù jẹ́rù ọ̀pọ̀nìhí nàárọ̀ àwọn àdìsí inú bá ṣe. kí ìdẹ́ra tó náà bá ṣe fún àgbọ̀dọ̀ ló ń lòkulò. dáadáa tó náà bá ṣe fún àgbọ̀dọ̀ tára rẹ̀ máa ṣẹ ọlọ́run bá ń fẹ́ láti rí dáadáa lára dáadáa tó ṣe fún wa kò fẹ́ ká tára dáadáa yẹn ká máa fi ṣẹ ọlọ́run ọba ọ̀fẹ́ di alátakò fún tó ń ṣe lófin túmọ̀ pé yẹn jẹ́ ẹrú ọlọ́run náà nù gbogbo tó bá fẹ́ ṣe náà ní ọ̀tọ̀ èsì sí gbogbo nǹkan ni wọ́n ṣe léèwọ̀ fún un ṣùgbọ́n ǹjẹ́ wàá máa ṣe tọ́jú ẹ̀tọ́ nìkan wàá sì máa jìnnà sí ìtọ́jú ìwọ̀ bẹ́ẹ̀ láti máa mẹ́rú tọ́ ẹ̀tọ́ sí ẹrú alábòsí ọlọ́run bá kó sọ̀rọ̀ pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tó ṣe pé ntọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún yóò tó ó sì jìnnà sí ntọ́lọ́run bá ṣe léèwọ̀ fún ọlọ́run bá kó sọ̀rọ̀ pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ ìfẹ́ tó rẹwà jù nínú ẹ̀sìn sẹ́yìn ọlọ́run bá kó fi wá mọ̀nà kó fi fẹ́ anabi sallallahu alaihi wasallam sí wa lọ́kàn ọ̀rọ̀ wa fún tẹ̀lé súnà rẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant lè lò tọ́lá bèè pé ẹ máa ẹ̀tún máa ń gbọ́ máa mú ẹ̀mí wá pé nǹkan tí kékeré ẹ̀ bá jẹ́ haram nínú Islam pé púpọ̀ ẹ̀ pé nǹkan tí púpọ̀ ẹ̀ bá jẹ́ haram kékeré ẹ̀ náà haram pé ṣé ìyẹn ṣé kò ṣe é jù. àwọn eléyàn tó bá haram kékeré haram ni eléyàn ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀yẹn pé kathiruhu fa qaliluhu haram ní tó ṣe pé pípọ̀ rẹ̀ yóò mú ní hún ríra bàbá kiri rẹ̀ tá à hún ríra èèwọ̀ ni èyí sọ ti lélẹ̀ sòǹtorí ẹ̀ ló ṣe jẹ́ pé kò sẹ́ni tó ṣe yapa nínú àwọn nípa pé tá fi gold tá lé abọ́ kò burú ká lò. kò sí tó burú mẹ́ kò sí tó burú nínú pé ká máa kóra lẹ́kọ̀ọ́ nínú mọ́ṣáláṣí ká sì máa ka ẹ̀kọ́ wa nínú mọ́ṣáláṣí ìwé tó jẹ mẹ́kọ̀ọ́ lé ayé tàǹkọ̀ kò sí tó burú mẹ́. kò sí tó burú mbẹ ibóbìnrin ni ìgbà tí ètí sọkùn náà lè ṣe tọ́lọ̀ sí lẹ́tọ̀ fún lé ìwọ̀ fún tí wọ́n á sọ fún pé kọ́ra a máa jẹjẹ ọ̀pá ẹ̀ ọlọ́run ọba wa àbí èyí wa torí kọ́ ọlọ́run ọba dá obìnrin kọ́ sọ kọ́ máa sọ sọ àwọn ọmọ yìí oníṣẹ́ òfin xẹ́lìyẹ ti wọ́n kó wọ́n fi xẹ́sọ́ mìíràn yòó mú bí ọlọ́run ọba ṣẹ̀dá àwọn nínú ọ̀sọ̀ tíjà bá ti dín wọn ilé sọ ọ̀sọ̀ yẹn bẹ́ẹ̀ lọ́lọ́run táwọn obìnrin so torí ó lè rojọ́ débi kan kó bú sẹ́kù inú àmì inú àmì àti fẹ́ yẹ̀yàn jẹ yóò bù so ọlọ́run ní òun dá wọn kí wọ́n máa sọ̀sọ́ ni àwa lè ti torí pé ẹnìkan gold òun ó dilẹ̀ ó sì fẹ́ káwa pé torí rẹ̀ gold ọ̀tọ̀ sí ọ̀tọ̀ sí mọ̀nà tí bóbìnrin kò sí tó burú ń bẹ̀ kọ́sá pàṣẹ ọlọ́run sọ̀rọ̀ gold àbí silver má nínú gold tàbí silver ilé yẹn kárí ọkùnrin àti obìnrin o obìnrin náà gbọ́dọ̀ mu nínú abọ́ gold kò sì gbọ́dọ̀ kò gbọ́dọ̀ mú nínú kọ́pù gold kò sì gbọ́dọ̀ jẹ nínú abọ́ gold tàbí silver kò sì gbọ́dọ̀ mú nínú kọ́pù gold tàbí silver. Àríkù sọ̀rọ̀. Mo fẹ́ bèèrè pé ó dàbí ẹ̀sọ́ tí mo ti sọ bẹ́ẹ̀ silver là ń sọ. Na secondly ni pé. àkọ́kọ́ sọ ti ẹrẹsì lẹ́yìn níta sọ òrùka tí fi silva kò burúkú gold ògbẹ́ni tó bá gold haram ló lò lọ́pìn àmọ́ òrùka tó jẹ́ sílvà bẹ́ẹ̀ anabi wa muhammed sallallahu alaihi òrùka nìkan ni exempt ni yọ jáde kúrò nínú lo silva fọkùnrin tó bá lo òrùka tó torí ẹ̀ ló sì wá nù hadith tó gúnrégé bí ẹnìkan ó lóun lọ fi irin òun lòrùka rin ànábì ta ojú rúṣọ so òun tún lọ lòrùka tó ṣe pò jé ni wọ́n fi ṣe ànábì rọra wo agbọn ibi tó ń wà so àmọ́ ìgbà tó ń lọ fi ti sílvà sọ́wọ́ ànábì ìdùnnú so nítorí ẹ̀ ó lè lójú sílvà náà mo mọ̀ bí a ṣe wá lè àlè gẹ́gẹ́ bí ó ṣe dá kí òun máa mọ nǹkan orúkọ àwọn tó jẹ́ àwọn ẹ̀rẹ̀ lóbìnrin irú ọmọ sùlẹ́yìn fi àmọ́ orúkọ ẹ̀ irú ọmọ sálámà sí mo mọ̀ bí a ṣe wá lè fún wa ní àlè àṣà ọ̀nà. kò sí wàhálà ẹgbẹ́ tọ́kàwé láti mọ àwa fún wa àmọ́ káàmọ́ sọ fún yín kò sásìkò fún ìwé tẹ́tù máa wá a náà nìkan àwọn ta pọ̀ tíra kan wà sáńpẹ̀ nìṣá hawla nàbí tíra wà rìjàl hawla nàbí tíra tíra yẹn mọ̀ kàn so because àwọn ọmọ sálámà àwọn ọmọ kìnnìkan ọmọ habiba ìyẹn nìkan popular pẹ̀lú ọmọ ọmọ yẹn gẹ́gẹ́ bá nǹkan ṣe popular pẹ̀lú abu abu eléyìí wọ́n máa ń sọ pé wọ́n popular pẹ̀lú kọ́nìyà tó bá pọ́kà pẹ̀lú kúnníà àwọn tíra yẹn ni ó fọ́ sí wẹ́wẹ́ fún yín pé kí ni orúkọ kálukú wọn. láti rí ó ń mú kíní kan wọ́n kọ́ pé equals to orúkọ báyìí àbú kíní kan equals to orúkọ báyìí. sọ ẹ́ padà sínú àwọn kúrò rìjàl tí wọ́n ti kọ́ àṣà abẹ́ ni àwọn tíra tán ṣe nípa àwọn ẹlọ́sọ̀ wò gẹ́gẹ́ bí usudul ghaba ti imam ibn al-asir tàbí al-isaba ti imam ibn hajar tẹlifíṣẹ́ imam إمام لا إله إلا الله ابن عبد البر الاستيعاب في إمام ابن عبد البر أبي كاس الله سير أعلام النبلاء في إمام الذهبي إمام إيه، قاتل الإسلام نعم أدوك ìwòlẹ̀ ha nìsín ẹ̀mú الإصابة wa alẹ́ sọ́ọ̀bà ani maaleykum salaam. sọ́dọ̀ ọ̀kan náà tíra yẹn ṣàlọ́ gbogbo ẹni tó máa tún ẹ bá tún rí àwọn tíra yẹn ẹ wọ́n ṣẹ́ṣẹ́ àwọn obìnrin yàtọ̀ sáwọn ọkùnrin. the last volume ti gbogbo tíra kọ̀ọ̀kan tí wọ́n sọ fún yẹn àwọn obìnrin. wọ́n mú wa orúkọ kálukú orúkọ kálukú orúkọ kálukú nígbà wa ń mú sálàmà. ẹ sì báàbò alif àti mim um um um um um um um ẹ fèrè um spain um alama um musulaim um kìnìkan so naam wọ́n sì kọ́ síbẹ̀ fún yín equals to this ìyẹn tó o bá rí biography rẹ̀ under um salama wà á rí under a real name naam. aleykum salaam. ó túmọ̀ sí pé láwọn mọ́ṣáláṣí bá ẹ̀ dá láìbírárì lẹ̀ sọ ẹ mọ̀ adáwó ẹ mọ̀ ra àwọn tíra síbẹ̀ lọ́kọ̀ kan sọ eléyìí ẹ ó túmọ̀ sí pé you are making progress so ẹnìkan rà á bẹ́ẹ̀ kẹ́nìkan bùn yín eléyìí ọmọ ẹ̀jẹ̀ sọ́dà tún járí ẹ̀tún so gbogbo ẹni tó bá ti wá mọ́sálásí ẹ lè máa kà á ẹ fẹ́ rìsáàcì nǹkan kankan kà ẹ rìsáàcì nǹkan kan kò yé yín ẹ béèrè yọ yàtọ̀ ẹni tí ń ka nǹkan kó tó béèrè béèrè rẹ yàtọ̀ sí ti kan ronú lásán tí ń kan béèrè rò kó yé ló ń tó ṣe léyìí ẹjẹ́ á try láti síbẹ̀ á dáhùn library sílẹ̀ láwọn mọ́tíláṣí wa kọ́ ẹ pé a ti pọ̀ yín ìsìnkú alùpùpù mútúrà kọ̀ọ̀kan wa ẹ̀yìn kọ́bọ̀dù tẹ kàn ó kún abẹ́ òní kún fún wa láàyè bàbá àjẹ tẹ ẹ̀yọ̀ kan kiri báyìí ìwọ fi bẹ́ẹ̀ kẹlómi náà fi bẹ́ẹ̀ kẹlómi náà fi bẹ́ẹ̀ kẹlómi náà fi bẹ́ẹ̀ wàhálà rẹ̀ náà. maaleykum salaam àfi tábà pé tọ́ rẹ̀ tábà pé ìwọ ojú ọ̀nà fún un. dáadáa dáadáa wọn kọ fún wọn lẹ́rọ̀ tí wọn bá gbọ́ lẹ́rọ̀ wọn fọwọ́ lé wọn dànù tágbára ọba ká àti fọwọ́ lé wọn dànù á sọ̀rọ̀ sí wọn tábà sọ̀rọ̀ sí wọn kó wọn mọ kàn wọn alábùkù sọ àfọkàn kọ ọmọ àrí tí wọn dókò afájúró kọjá pínpín sọ yé wa wọn ò lè mọ ká ń bínú sí táwọn sí. aleykum salaam. naam naam golden colour àkọ́kọ́ eléyìí yẹn kọ́lọ̀ lásán ni wọ́n kàn kún lọ́dà yẹ́lò wọ́n tún wá fi kún yẹ́lò rẹ̀ pé ẹ ní problem pẹ̀lú ilé ẹ máa mú mi yín sọ ẹ fún pọtì so kése góòlù tá à ń sọ náà àní góòlù gángan fún rẹ̀ ta góòlù wọn fi rọ ìyẹn ní tá à ń sọ náà. àìsàn. ètò ìyẹ́kẹ́ fi sí náà ni ọmọ kátìmbẹ́lẹ́ bá rìndín. ṣe ń lẹ́bàá ọmọdéyìn. ṣe ọwọ́ òsì tàbọ̀wọ́ kò sẹ́ni tó gbà parí. ṣé a bá ní gold ṣe owó ti rẹ́à owó ẹ̀ ṣe máa ń pọ̀ bá tó wẹ̀ ó tó ó fẹ́ kéèyàn yọ àkàlẹ́ rẹ̀ ṣé èèyàn mọ̀ yọ àkàlẹ́ rẹ̀. dáadáa dáadáa lápò ọ̀pìn ọ̀pìn ló ní gold yẹn wọ́n mọ̀ yọ àkàlẹ́ every year àmọ́ tó bá kóbìnrin ló ní góòlù yẹn wọ́n sì ti rọ́ etí ni tọrùn ni tẹsẹ̀ ni apá ni ẹ̀wù ni tó eléyàn ní apẹ̀lú wa láàrin àwọn olùmọ̀ pé sí ọ̀yọ́ zakari àbí òní yọ. so ọkàn nínú wọn sọ pé kò ní yọ àwọn kan sọ pé yọ ọkàn balẹ̀ sí ni pé yọ kò nídìí ká sí sówó àní sí sówó ó ń gángan fúnra ara rẹ̀ ó ń gángan lówó àló ń gángan lówó tákàdá lásán náírà tákàdá lásán dọ́là tákàdá lásán pánṣẹ́lẹ̀ àbí òye wa because gbogbo ẹ̀ at at at the end of the day ó máa ń padà di gold or silver gbogbo àwọn náà àtàwọn owó tà náà yẹn ń ṣe ló lágbára kó jówó látàrí àṣẹ táwọn ìjọba fún wọn máa ná dípò owó dípò gold and silver but the real money is gold or silver. àní ìdíkẹ́ kọ̀m̀pátì gold sí kìnnì òun gan bó ṣe wà ẹlẹ́yọ̀ one over four kiri. Ah, ó yìí sì fún wa náà ó yìí sì fún wa ìgbà tí wọ́n fẹ́ tà àwọn aṣírò pé tó bá kọ fẹ́ tà ní so èèlò ni one over forty ọjẹ ńlọyọ bọ̀tẹ́ tó dáa jù ni pé kò gé one over forty nkú fún yẹn yàn kó àwọn ọ̀gbẹ́ ah ìyẹn ni pé you don't want to give the money but you would like to give paper àbí òye because wọ́n gán ti kọ́ dà pé o oh. ọjọ́ tí wọ́n dákàdá jáde subhanakallahumma wa bihamdik ashhadu illa.